iṣẹ́ báárà. iṣẹ́ báárà. business tí èmi ṣe nìyẹn. ọkọ mi ni ó ní kidney problem ó wà lọ́sípítù. ẹ jọ máa dẹ́ǹtì mi wà ìsanwó mọ́tò mi ni mo. five thousand two fifty ah, iṣẹ́ ni iṣẹ́ yìí o. gbogbo ẹ̀yin tẹ́ ẹ dá owó yìí láti òní lọ gbogbo orí ajé tẹ́ ẹ bá ń ṣe iṣẹ́ ajé tẹ́ ẹ bá ń ṣe iṣẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń ṣe iṣẹ́ ọlá tẹ́ ẹ bá ń ṣe ó ti di ìtàkùndé. <laughs> ẹ wò ó ọlọ́run ara láàánú sí i. Ah! nígbà tí amòǹtúnú mọ́tò yìí ń ṣe ẹ wo nǹkan tí mo rí inú ẹ̀ bó lẹ ti rí. nínú mọ́tò mi. ẹ ńgbà tí mo gbé jáde tí mo lọ fi ra nǹkan ẹ wo nǹkan tí mo rí bẹ́ẹ̀ gbogbo inú mọ́tò ọ̀run ni bó lẹ ti rí irú aṣọ báyìí èmi ni mò ń bọ̀ èmi mò ń ṣe gbogbo wàhálà mo fẹ́ sanwó iná mo fẹ́ sanwó omi mo fẹ́ sanwó onílẹ̀ kò sí kankan tó ń ṣe tẹ́yìn wá jókòó tẹ́tẹ́ igbá ìyá tẹ́tẹ́ sí oúnjẹ tẹ́mi fẹ́ jẹ. àwọn tán wá ń ṣètọrẹ àánú fún wa fi lọ́kùlọ̀ lọ wa à ń ṣe lébi náà táwọn ò bá dúró ní ibi tá dúró sí yẹn ká máa gbà tọrẹ àánú lọ́wọ́ wọn àdúrà wọn ò lè gbà wọn á mú twenty naira wọn á mú fifty naira wọn á máa fi ṣètọrẹ àánú fún wa kódà náà. kọmọlá. ọlọ́run ló mọ̀ la. Oh kò sẹ́dá kan tó mọ̀ la ọlọ́run ló mọ̀ la o. olówó tí o mọ̀ la. ọlọ́run mo wí mo ní kò sẹ́ni tó mọ̀ la ọlọ́run ló mọ̀ la ẹ wo ó dọ̀gbẹ́ tí ń dẹ̀ mí láàmú. èyí kẹ́ ni kí wọ́n tá àtẹ dáfàdílẹ̀ fún àtẹ ní ká jẹ ká ká dáńsíá. Hmm? ayé yín ò ní bàjẹ́. àmì àti tèmi àti tèyín náà. ẹ ẹ mọ sẹlẹ ẹ já bọ́sì kọ̀rọ̀ sọ̀rọ̀ ah! ẹ mọ sẹ ẹ. ẹ sọ̀kalẹ̀ inú bọ́ọ̀sì ẹ sọ̀kalẹ̀ inú bọ́ọ̀sì. mi ò wọnú bọ́ọ̀sì tẹ́lẹ̀. inú bọ́ọ̀sì tẹ wà tẹ́lẹ̀ sọ̀kalẹ̀ inú ẹ mọ́tò ọlọ́bẹ mọ́. ṣe é ṣe bára tẹ wo yìí iṣẹ́ tó lè mú púpọ̀ gan ni. ṣé ẹ̀yin lè dúdú fún several hours. ẹ sì lè ṣe bẹ́ẹ̀dì méjì káwọ̀ sí mẹ́rin. Ah! ayé lẹ ti mọ̀ wọn ẹ mọ̀ jẹ́ gbọ́ ayé yìí pé yorùbá mọ ibi tẹgbẹ tílà yóò mọ sí wàhálà jìnnà o. táyé rẹ̀ ó bàjẹ́ tí ó fẹ́ sáré kunu ẹ̀ gan. tí sara bá ti mú wọn fẹ́ ọ̀kan ten fifteen twenty tó ń pọ́nu la wọ́n gbé kẹ́kẹ́ yẹ tẹ́nu ẹ̀gbọ́n sí wọ́n gbé kinní kan tó gbà. Ah! ẹni bá mọ̀ rò àmọ̀ pẹ́ dá o ẹni mọ̀ nú rò àmọ̀ pẹ́ dá bí bọ́lá bọ́ lójú àòsì lọ́sibítù. ọmọge tó gbafẹ́ Tihana o Tihana o Tihana ọmọge àsìkò Tihana ọmọge tó gbafẹ́ Tihana o. yẹ̀yẹ̀ kìnnìkan ló bá àjàwọ̀ jẹ́ apá rẹ̀ gùn jù tán lọ oríṣiríṣi èèyàn ló wà oríṣiríṣi ẹ̀dá ló ń bẹ kémi máa ṣe kèésù lọ́nà kémi máa ṣe kòjò òun nírọ̀ Tihana o Tihana o Tihana o Tihana o Tihana ọmọge àsìkò Tihana ọmọge tó gbafẹ́ Tihana o Tihana o. Tihana ọmọge tó gbafẹ́ Tihana ooo. èéfín ni wà arúgẹ́gẹ́ arúgẹ́gẹ́ bí àbòmọ́lẹ̀ o ọlọ́mọge fìwàtẹ́wà ṣe o èéfín ni wà fìwàtẹ́wà ṣe inside life ọmọ tó ṣan inside life ọmọ tó le inside life ọmọ tó rẹwà o ọlọ́mọge fìwàtẹ́wà ṣe inside life ọmọ tó ṣan inside life ọmọ tó le inside life ọmọ tó rẹwà o ọlọ́mọge fìwà tẹ́wà ṣe sùúrù la fi gbélé ayé sùúrù la fi gbélé ọkọ ọlọ́mọge tí o ní sùúrù ọ̀sán gangan lóró wọn kó lọ Tihana ọmọge àsìkò Tihana ọmọge tó bá fẹ́. bọ́ṣọ́ wà ń bẹ̀ àdóbìnrin wà ń bẹ̀ sí ọ̀rẹ́ mi ọlọ́run aṣáájú ẹ̀ ọlọ́run wọ̀. She's loving, she's kind. Prostitutions cannot be denied. Ojo ojo gbogbo, orogun rẹ ṣe. Come on, don't flash me. Ojo ojo gbogbo, orogun rẹ ṣe. I want to be boxing ìrọ́jú nílé ayé káàmì àrọ́jú ni ẹni tẹ́gùn balẹ̀ omi àrọ́jú bó ti ní rárá ayé sọ́hun ló rárá ọ̀rọ̀ òjò wú kábí wọ́n ṣẹ̀ṣẹ̀ ò bá yí padà wá. What is this? Stop it, Hey, hey, listen. No, what is this? Hey, madam. Calm down now. What can you share now with me? Oh my God. Hello, hello, hello. I said, who is that? Calm down. are you not like this. One B, one B, oh one B. Tó bá farabalẹ̀ ojú máa rí mú. I am not really mú. Farabalẹ̀. I am not interested in really mú. Farabalẹ̀ now. This chicken, this chicken should just get out of that car. Just. Ṣojú òkìtì ẹ̀ ni wọ́n gun yọ̀bọ̀ ṣé ń wù ẹ̀ náà? Wọ́n náà wọ́n sọ wọ́n everybody ní wù ẹ̀ wọ́n gbogbo everybody but say, well, now why are you doing this now? Get out of that car, this chicken. peacetime. Prostitutions cannot be denied. Ojo ojo gbogbo korogun rẹ ṣe. Ojo ojo gbogbo korogun rẹ ṣe. Ìrọ́jú nílé ayé kámi àrọ́jú ni ẹni tẹ́gun balẹ̀ omi àrọ́jú bó ti mí rárá ayé sóhun ló rárá ọ̀run òjò wúkọ́ bí wọ́n ṣe ṣe ò bá yí padà wá ọjọ́ tó pẹ́ òjò wújò gbogbo kòrógùn rẹ̀ ṣe òjò wújò gbogbo kòrógùn rẹ̀ ṣe. She's loving, she's kind. Prostitutions cannot be denied. She's loving, she is kind. Ah, madam, ṣé o sí? Tí mo fi wà yín jẹ, àbí tí mo fi bù yín jẹ. Nígbà mo rí tẹ́yìn lọ tẹ́yìn bọ̀ bí ilẹ̀ kẹ̀dẹ́ àti ro náà ló jẹ́ kí n sọ. Mo rọ̀ bá yẹn ṣe yín. Ah, ṣé ẹ gbádùn? Sori yín pé. Nǹkan ò ṣe mí. O ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ti tèmi kẹ́ tó dúdú họ́họ́họ́ kẹ́ gbọ́ ti tèmi báyìí. For now mi ò fẹ́ rí anybody nínú ilé yìí ifo kí gbogbo ọ̀rọ̀ nàìjíríà béèrè mi mi ò fẹ́ anybody. kò bá jẹ́ tinubu. mo rò kórè yín burú etí yín di ẹ get out anybody get out don't get out òbí ẹjọ́. ẹ má bínú ẹ̀kọ́ tẹ́ ẹ. no shit shit shit get out. ẹ má bínú just go. ẹ má bínú. shit. but kí ni problem ẹ̀ náà. wùwà bíi tout ó wá sọ wá dà àwọn tó ń heart film ní títì everybody wọ́n ń wò wá wọ́n ń lùpà ẹwà wọn fún yìí. kí ni problem mi pẹ̀lú yẹn sórí pé o tó ń bù Becky o tó ń bù seriously ṣé o kò wọ́n ló jẹ́ kí bọ́ọ̀sù lọ pẹ̀lú ọmọ yẹn ní iwájú ẹ̀ lọ́sọ̀rọ̀ tó ń dì mú tó ń dì mú mọ́ bí aláwọ̀ àmọ́yà o fi mi bẹ́rù sílẹ̀ kí n lè wú ọmọ yẹn ọmọ náà jókòó bisikini gbogbo bí mo ṣe ń ṣe tí mo mọ̀ tí mo lọ ó jókòó pa síbẹ̀ ní bisikini bí kò ń mọ́tò ah bẹ́ẹ̀ kíkan tó ṣe dùn mí tó yẹ kó jẹ́ kájọ bò wọ́n bóyá káyọ bonnet àbí káyọ windscreen either of the two kà ṣe ìwọ wọ́n gbà kí bọ́ọ̀sù gbé that stupid skinny kó gbé kọjá wájú mi ah bẹ́ẹ̀ kí òfò ń bù òfò ń bù òfò ń bù ah orí ẹ̀ ò ṣe òòrè nígbà káyọ̀ òdínú tó rò oh my god. ah ọlọ́run jẹ́ kó lórí ọkọ̀. Oh, òun wà tẹ́mi bá wà pé nọ́sẹ̀sì tó máa ṣe nìyẹn mi ní kúrò bá jésù ó bẹ̀ mí kí n gbọ́ padà ah! kí n máa bọ̀ ń lé. iye ọba dẹ̀ ti pè mí because ọkọ̀ fọṣẹ yí mi bó ṣe wọnú mọ́tò yẹn ni torí ká ló sin bẹ́ẹ̀ ni ah! màá ti mọ ọkọ̀ sí màá ṣe fún wàásù àti wèrè tó ń gbé sẹ́gbẹ̀ẹ́ bọ́n torí pé òun wà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kì í ó fọṣọ òṣì yí mi lára lẹ́sẹ̀ náà wọnú mọ́tò mọ́ má wọlé ọmọdé ṣe gbọ́ yẹn. ọ̀rẹ́ ìbá síbẹ̀ ṣé o máa ru mọ́tò yẹn ni àbí oh! wàá fọ gbogbo glass oh! àbí wàá forí sọlẹ̀ ńbẹ̀ o bá ti oh! síbẹ̀. mi ní láti kú síbẹ̀ ṣùgbọ́n ibi tí ọmọ yẹn náà ta rẹ̀ máa kú sí ah! a mọ̀ pé nǹkan bò ó ah! Ah! èmi Tihana ó bẹ́ẹ̀ kí o jẹ́ kí n gba rubbish mara o jẹ́ kí n gba rubbish jọ́sọ̀ ti làgbo ẹ láàárọ̀ yìí. oh my god ah. Ah. oh oh god ah ah ah èmi ọ̀sùn gbọ́bìnrin síwájú kò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ní ayé àti ayé tó fi máa kú kò ní ṣe bẹ́ẹ̀ kì èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ kò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ kò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ni mo sọ fún ẹ bó sọ ní ṣe bẹ́ẹ̀ mọ̀ ah ọ bẹ́ẹ̀ kì ọ̀ṣẹ̀ mi gan ọ̀ṣẹ̀ mi ò jẹ́ ká ah it's okay ah it's okay kò sí wàhálà kò sí wàhálà wọ́ ọ. Ah! Oh. wèrè lílé yìí o wọ́n á gbó bí ajá wọ́n á kú bàtẹ́ ẹ̀. Ah! mo ṣìyàn bárì láyé mi kò lagu ẹ̀ rárá. Tiana o o Tiana ọmọge àsìkò Tiana ọmọge ní káfẹ́. mi ì láìkí nǹkan tó ṣe fún mi rárá tán I'm highly disappointed in you. ah kí ló dé mo fẹ́ kí lédi yẹn bọ́lẹ̀ nínú mọ́tò òde jẹ́ kó bọ́lẹ̀ and you just disgraced me like that ah ah ah kò ah. jí o. Tiana sọ̀rọ̀ tí ojú bá farabalẹ̀ ó máa rí mọ́. Mm-hmm it's better to calm down kò jẹ́ ká sọ̀rọ̀ bí jẹ́ because I far ò jẹ́ kó mẹ́tò one ní so what's that. ẹni tó bá gbọ́ ẹ tó wọlé tó ń pariwo àròpọ̀ ní pọ́ǹtì ọ̀rọ̀ tó sọ ẹsẹ̀ múlẹ̀ normally nǹkan tí expect ni pé tàbí ni kí ni ṣàlàyé fún mi ó kàkà kó béèrè kó flẹ́ ọ̀ kó tiẹ̀ máa ń pa wà níta ó máa ń pa òun náà i you don't need it. You asked me, Tanya, why they so far? Oh my God, I can't even think about àwọn èèyàn wà tàbí wọn ṣe ń tà. It's none of my business. My business is girl yẹn kí ló dé tí òkúrò nínú mọ́tò when I wanted her out of your car. That is what I'm after. Kò ní lè kúrò because àbúrò mi ni. Which is supposed to be your neighbor. Are you serious? Ilé Yorùbá tó dẹ̀ ti wá òru lànà fún ọkọ wọn. Ìgbà tí wọ́n lọ rí àbúrò ọkọ to mọ́tò tó dẹ̀ dẹ̀ but display. Bẹ́ẹ̀ni bọ̀ bọ̀ sọ fún mi ọ̀rẹ́ bá introduce ara wa síra wa nà. bèrè lọ́wọ́ mi náà lọ́wọ́ ah, ẹ bá bèrè lọ́wọ́ mi bó ṣe jẹ́. ẹjọ ẹjọ ẹjọ ẹ má wà lórí kò fún mi i don't like that. Ah, ah, o ò introduce èèyàn sí mi rí mo ní nínú mọ́tò ẹ mo fẹ́ kó bọ́ sílẹ̀ kó bọ́ sílẹ̀. you know what? ìyá farabalẹ̀ rẹ̀ á níyànjú. I'm not sitting down. Everything you smell, what? You're in your engine now. Hmm. kí ni mo tún wà ìwọ rè wọn náà dùn mí nínú lọ́rọ̀ rẹ̀ wọ́n tún máa ń gbọ́ hmm. àwọn tó sọnù kiri hmm. àbúrò mi ni àwọn ìyá ń kọ ẹni tó yẹ kó respect. yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ọ̀rọ̀ lànà take for instance kó náà wà ní mọ́tò ọ̀nkù ẹ̀kọ́ kẹ́nìkan dín kò máa pariwo ṣó máa bọ́ lẹ́yìn approach everything the way you spoke wasn't really nice ó lè farabalẹ̀ kó ń bá ẹ sọ ó kàn ń ṣe bákan if i were in your shoes now màmá ronú mo fẹ́ redeem image mi because ló fẹ́ káwọn àmì rẹ̀ máa sọ orú ìyàwó fẹ́ kọ́ pé ẹ̀. Are you serious? No, I'm joking. Oh, oh, actually, you know Ray that I love you so much. Me come on, to get over me that day. Seriously, like, you know, I, ah, I don't know. I was just being jealous. Like, báwo ni ma ṣe lóbìnrin nu mọ́tò ẹ̀ and you did not explain anything to me and it was just and it was just going on and on. And, I can't just take it. I can't just. I Ẹ̀kan ah. gbóná fẹ́ sùúrù. Ariwo kọ́ ló kù ẹ̀ in ní situation tó wà yìí oh, That's true. Joe, she wọn bínú ṣá? Adọ́ gbogbo rẹ̀ wo yín sọ̀rọ̀ yín. Mo gbé. Ó kàn rẹ́rìn pé àǹtí kọ̀mẹ́díà Jesus. Ha! Ah. So I really messed up big time. No, no, no, no, no nǹkan tí ó kú ṣe ló ṣe bóyá kí àwọn alálùbáríkà ṣe ló ṣe náà. àwọn ah, wá tún nìyẹn èwo ló tún wá ń sọ yẹn èwo ló tún wá ń sọ yẹn bá ń ṣì. hello hello baby. Yes, sweet. What's all this nonsense? I, I'm still just talking and you're doing the same thing. Hold on, hold on. Òun ló ń pè mí lọ tó ń ṣe call me. Iya ọkọ cut ẹ. O Call, try to call her. Mi ní ẹ time o. Ẹ time to talk. Baby, mo rò pé òun ti ẹ̀ ní pa mí dànù lọ́jọ́ I hope so. Pé òkò tí ẹ̀mí pa mí mi ní lọ kú dànù. I'm still talking what is the meaning of baby? But àbúrò ẹ̀ ní kí ló ń pẹ́ baby fún? Ṣé gbẹ̀gàmá ni? Ṣé gbẹ̀gàmá ni? Ṣé gbẹ̀gàmá ni? I call like the one I care. Ah. Don't give me this guy. Ah, kí ni go. Ah, what is it? Oh, they're rí me alone. Must you call baby? I know they're mi you. Ah ah, you know I love you so much. Let's stop doing this. Ah ah, she's your sister, just simple. Ah, ló dìkẹ́ ẹ ló tọ́lání ẹ ló búkì tá a ti sọ̀rọ̀ kí ni ọjọ́ ìwé ni ẹ ló bèbí ẹ tó bá dẹ̀ ti pa mí tán ara balẹ̀ àbí ìwò gan ni ah, àpálá ìlú ti pọ̀ jù. látẹ̀ ẹ̀kọ́ náà. ó tiẹ̀ ti sú mi. Ah. ilẹ̀ ẹ̀lẹ̀ tó ilé ẹ̀lẹ̀ báyìí náà ẹlẹ́sẹ̀ nìkan ti ìmọ̀ àwọn yìí. ṣòfin ìlú èyí ló àwọn wọn ń dáná tààrọ ọ̀rọ̀ náà ọlọ́wọ́ wa pè yá o. bàbá mi ẹ̀ pọ̀. o ti o ti o ti o ti pè padà o ti pè padà. hello ah hello ọ̀rẹ́ báwo ni kálẹ̀ ẹ ṣé wàá pè é ah yẹ mo ti eh, ah, má bínú pé mò ń yọ ẹlẹ́nu má bínú mọ̀ pé ìdújó eh, tó bá káyàn lára gbogbo ara nìyẹn fi máa ń jó eh, àti fọ́ọ̀ tó tó sọ pé kí kí wá yọjú sí ilé yẹn àti fọ́ọ̀ láti wà lé tán ló sí ilé àti fọ́ọ̀ ẹ̀ ìgbà tí mo rí gbó dbc tí mo bẹ̀ sí ní pé ẹ yẹn má jẹ ìtàn ẹ̀jẹ̀ ilẹ̀ ti ṣú everybody ti ti géètò gbogbo àdúgbò yìí ẹ̀gbọ́n kọ̀ọ̀kan jẹ́ káàkiri gbogbo àdúgbò ló ń pariwo fún jẹ́ ọ̀dọ̀ ẹnìkan mo ṣáàgbé sẹ́nu géètì anybody wọn ọ̀dẹ̀ yọjú sí wa wọ́n tẹ̀ ti ní kí là ń wá kí là ń wá rẹ ọlọ́run ọlọ́run má jẹ́ kí àjẹyàn o oríṣiríṣi ọ̀nà ti sọ sí wa bọ̀ yẹn ò yẹn ò ṣe kínní mo wò ẹni kó ṣáàtì àbí ṣe máa bí a ṣe máa yanjú ẹ̀ tó bá ṣe orí tó bá ti yá mi lágbára ọlọ́run dẹ̀yìndé màá dá owó yẹn padà fún ẹ tí wọ́n bá ti fi ṣe bísíǹsì yẹn tán báyìí tí mo gbà màá dẹ̀ dá padà fún ẹ èmi àti ìyàwó ẹ̀gbọ́n la jọ wà níbàyìí látọ̀sán yẹn náà ni ìyàwó ẹ̀ ẹ mọ̀ pé ìyàwó ẹ̀ ò sí nàìjíríà àníyàwó mi ni mò ń pè ìyàwó ẹ̀ sọ pé ìyàwó ọ̀rẹ́ ọ̀rẹ́ ọkọ ọ̀rẹ́ náà ni ìyàwó mi ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ ìyàwó mi ni nǹkan tí mo try láti ọ̀nà èmi àti ìyàwó mi lájọ wà bíbá láti láti fọ́ ọ̀sán yẹn títí tó fi di alẹ́ in fact kò jẹ́ anything ó ṣàṣọ pé ọ̀rọ̀ owó yẹn ló ṣàṣe pàtàkì orí ìkúnlẹ̀ gan ló wà báyìí ṣe ló ń bẹ̀bẹ̀ pé kò jọ kó jókòó yẹn bọ́ sí i àdẹ̀ǹdé ah, máa gbọ́ máa gbọ́ máa gbọ́ dẹ̀ǹdé mo fi ọlọ́run ọba bẹ́ẹ̀ òní sórí burúkú ìwọ ni last hope ìwọ ni last hope tó o bá fi rí owó yẹn fún mi bíi di next six months mi ò tún sí hope kankan tí mi ò tún ní ríṣẹ́ kankan ṣe o jọ mo fi ọlọ́run ọba bẹ́ẹ̀ torí ọlọ́run máa dó yẹn padà hello hello. ẹ tún wọn pè ẹ tún wọn pè ẹ tún wọn pè ah, ẹ tún wọn pè. kò pink fún ẹ. Ah. Then you pick it. Hey. Ṣàgbá fọ́. Aláìkò pick. Ah. Ti dán. Ọgbọ́n ni fẹ́ dábàá yọ lọ́hùn. Kí ló fẹ́ ṣe báyìí? Ah! Tí mo ti gbé gbogbo ayé mi lé wípé tọmọkùnrin bá ti yá mi lówó tí n bá tẹ̀ fi rí bísẹ̀nsì ṣe tí nǹkan bá ti pí ìkọrùn á tẹ̀ ah in fact ó tiẹ̀ ó tiẹ̀ fi sún ṣé mo pówó ta gbà màámi ló ń san ìlérí ẹ̀ látijọ́ yìí tí mo ti rò pé tabaré lè gbà at least èmi náà tiẹ̀ tún fi ṣe nǹkan kan màá lè fi establish ara mi. ẹ kí ló sọ. Ah, ṣé tí mo fẹ́ ra nǹkan kan ṣé mo fẹ́ rẹ́lẹ́ mo máa gbowó lọ́wọ́ yín ní every minute. so gbogbo àdúrà tó ń gbà fún pé káwọ́ gbà lọ́wọ́ dèndé aṣọ ń tọ̀ mí jẹ ni àbí ah. so n tó ti ní máa ń pè òfẹ́ òfẹ́ fowó ra nǹkan kan òfẹ́ fowó establish ara ẹni irú àwọn tabaré owó lè gbà business ni máa fi ṣe o èrè tó bá yọ lórí business yẹn ó ní mo lè fi set up o. mi ì lẹ́ẹ̀ ṣe business àjọ máa ṣe náà ni. Ah! Ah, but at least èmi náà má tiẹ̀ ṣe fẹ́ ra nǹkan kan o. mi ò lè wọ wọn ń bá o èèyàn kì í yá gbèsè kẹ́hìnrán fi ra nǹkan wọn ò fi ra nǹkan kan ah. èmi ò lè fẹ́ kó o fi ra nǹkan kan tó ti gbọ́ èwo láti ẹ̀ ń pariwo mọ́ra wá sí ebówó ọ̀hún náà láàrin gbà eh, eh, eh. àrígbà àrígbà ibi tẹ̀ máa dúró de ọ̀rẹ́ mi dédé. nbo wo wo mẹ́jẹ tẹ̀jẹ ò lè jókòó bẹ́ẹ̀ yẹn o nígbà tí mo sọ pé ìyàwó ẹ̀ wà bíbá yín tó sọ fún mi pé ìyàwó òun wà lamẹ́ríkà o òwe burúkú ló pa fún mi ò lè jókòó síbí o já máa lọlé mo gbé bá ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé wa kọ́ yìí everything dùn gbogbo ẹ̀ ó ń dùn ó ń dùn ní. wọn ẹ̀kọ́ náà tó jẹ́ kí gbogbo ẹ̀ tún yí bákan ó mọ bó ṣe máa bá a ṣe tó máa tó padà máa dùn lọ. kọ́nà ń dá sọ́rọ̀ ayé wa ni sáṣọ ẹ máa tú mi láṣìírí tí nǹkan bá dé gbogbo ẹ máa sáré dá ẹgbọ́n yẹ gbogbo ayé ló máa rí pé kò tó báwo lè sọ̀rọ̀ jù ó ah, mọ̀ pé mi gangan ìyá tó bí understanding mi pọ̀ jù bí mo ṣe ti rí mo ti mọ̀ pé ohun tí mò ń sọ ló mú wálé. èmi náà ti rí wípé ọmọ tó dáa ló mú wálé pẹ̀lẹ́ máa dà kí lórúkọ ẹ̀. Tiana ni mo. Tiana ah, orúkọ ìlú wo ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn bó ni ìlú ẹ̀. Ìjẹ̀bú. Ìjẹ̀bú bó. Ìjẹ̀bú Rẹ́mọ. ó parí ọmọ Rẹ́mọ ni ẹ wo o ò ní ṣòro kankan rárá ìwọ ṣáà ti ṣe dáadáa. ọmọ tán bí tán kọ́ tó gbẹ̀kọ́lé òun nìyẹn mo rí po quiet ó ah, gentle pa gentle gentle lady ni ìwọ ìwọ kì í ṣe fáìtà ah, o ó jẹ pa ó gentle tán wọ́n ló mọ̀ bó ti rí lójú ẹ̀. rìn síbi tó wù ẹ́ nínú ilé yìí ilé ilé ẹ̀ wo bó ṣe ń wèmí yìí o èmi ò ní ìyàwó ọmọ òun àtòun àtiwọ́ èmi ni mo bẹ́yìn méjèèjì ohun tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi máa fún ẹ ojú ọmọ tí mo tiẹ̀ fẹ́ràn àlùjọ̀nú mi tiẹ̀ ṣe pẹ̀lú ẹ kí ló fẹ́ jẹ. anything mọ́mi. Ah, ah, anything báwo ṣé mọ́mi máa lọ dáná fún ẹ ni owó ló máa wọ kitchen tó máa dáná fúnra rẹ bọ́ tó bá yẹ pé kéèyàn dín ata ẹ wà àbí ata ọ̀fadà tó máa eh. ní dénú pẹ̀lú irú ìgbà mi máa fi ìṣapá sí ah, ah. mo lè lónìí yẹn lọ́wọ́. ìlòdì ẹ sọpọ jù jàre. bó ṣe rí ló sọ yẹn ata ẹ̀wà ata ọ̀fadà gbogbo ẹ̀kún gbogbo tó bá fẹ́ ó wà nù fírísà fúnra rẹ̀ ni kò wọ kíṣìn kò lọ dáná èmi gan máa jọ oúnjẹ ilé um, uncle um, uncle this is Tiana. It's all right. Um, yeah, it's okay. It's okay it's all right. um, we're looking at building the future together. I mean, mm. I mean spending like 70, 80 years together. <laughs> that is cool. You know me, don't we? o make up mind at last as àti settle down. Thank you, sir. Um, but she got tó lórí right? I mean, nìkan ni mo kù ní bàbá fún ọ. See, it happened to be my mock fee nephew. You know me, take because ó ọmọ mi dáadáa ni àwọn oníwèéwèé lọ́wọ́ nìkan sọ̀rọ̀ olóbìnrin rẹ̀. yeah, right, I did it. Uh, it's all right. Yeah, you you've, you've made a, a right decision when it comes to selling that. Well, not that job. Mojú lọ jà. Ọ̀rọ̀ ẹgbẹ́ yẹn wá wí. Ìbọ̀sùn, ìbọ̀sùn, mo mọ̀ ẹ́ dáadáa. Yeah, àti kékeré. Hope oh, this is the last one. um, actually, sir. I know, mo kàn fẹ́ kọ́ọ̀tì. Wà ókè o. Ẹ sà, mo ti park mọ́tò fáwọn mi start ẹ̀ mọ́ last and final bus stop mi sà. Are you sure? Very, sure. Mo ti mọ arábìnrin nísìnyí. O ò lè padà mú ìwà kí n welcome síbò náà máa jẹ bọ́sùn inú ẹ̀ ti dùn nǹkan tó fẹ́ ti tán ẹ sà bọ́sùn tẹ́lẹ̀ ló máa ń ṣàṣe má ṣe ṣe gbogbo yẹn mi ò ráyè ẹ̀ sà <coughs> as a matter of fact mo mm. dìde change circle of friends ni kọ́mọ́ bàtí kó bí àwọn ẹgbẹ́ kí ló ń wọ ẹ ní kọ́ ọ ah, ah, ó wúkọ́ ká tó débì ó lè ń wúkọ́ wúkọ́ I'm okay I'm okay you be fine ó ń wúkọ́ bẹ́ẹ̀ ni pé mò ń parọ́ ni ó ní pẹ̀lú kéèmọ̀ orí mi àti bólú. excuse me ẹ lè máa parí ń ta náà ẹ máa pàdé ń bẹ̀ náà. bóyá ní àná káyì wọn náà ti ẹ package jẹ orí ìgbẹ́ ló wọn lọ́dọ̀ ẹ ṣe gbẹ́ pé kíni i'm a changed person sami. o mm-hmm. ti change sa. mi ní táìmù gbogbo yẹn mọ́. change. anyway that said ìyàwó wa ilé wa dùn mm. ọkọ ló ń fọṣọ o bó bá ṣe lọ́nsìn máa fẹ́ nọ́mbà mi ah. tá a bá rí nǹkan tó ṣe pè mí don't worry kò kọjá àbàwé lọ́wọ́ mi kò ṣe gàtọ yìí. wọlé tó yẹ bọ́ sókè náà inú dùn kọ́ tó tán. pè mí at any time yeah. this is such a wonderful family oh, look at me i'm his uncle wèmi àti ẹ̀ tá ló máa ropó jura lọ ó <laughs> wà ní wàlẹ̀ wà báyìí kì í má fún yín ní refreshment kẹ́tọ́ lọ náà ìwọ kọ́ mọ̀ n bá sọ̀rọ̀ oh, eh, máa pe máa pe cook consign eh. kó prepare nǹkan kan hastily sọ. thank you sir. àwọn <laughs> onídùn jẹ sáré wọn. yóò rí star yìí. wow very lovely. ah ó rí goat ti fún gbígbé wa láàmú yìí. kí ló ṣe. It's very fine now. In fact, go attract me. Iwọ. Yeah especially tó ní mixture of um, gold and silver yẹn ká ló ka owó mọ́ mi lọ́wọ́ ní fat i love star. bàtẹ́ apárò òkú ni ẹ báwo ló ṣe máa lo ẹni kò sówó lọ́wọ́ ẹni mi lè blame <laughs> mi lè fowó mi rà láàyè báwo ni màá ṣe máa lọ sí pàṣẹ táwọn onímọ̀ pé mo lò wó. ìyá ẹ̀ ìyá olówó ẹ ṣe àfọláyín hàn <laughs> àwọn babes ní sẹ́wọ̀n àpá àwọn babes ní sẹ́wọ̀n àpá ọ̀yà ẹgbẹ́ ọdí yìí mi dé ọjà tó wà. àgbà yìí bọ̀yàn rẹ̀ mi. friend ẹ hi there what's up i'm good. kí ló ṣẹlẹ̀ àwọn tó ṣù ọ́. ó ti jọ owó jù ó ti jọ owó jù àfààní. ìjọ ọ̀rẹ́ mi níbo ló ti lọ mú ṣe. ọ̀ọ́ BC creations ni o. Mm. <laughs> Àwọn nìkan ni lọ́gbà tàbílẹ̀ gbà kò lẹ́gbẹ́ wọn. Jọ jẹ́ kí n gbọ́. Àbẹ̀lẹ̀ ìjọkọ̀. Òbí sùúrù rẹ̀ máa ń wo inú wá dùn jù ní. Mm. Ó tún jẹ́ Bisi creation. Ẹ máa mọ yẹn. Very soon. Ẹ máa mọ̀ máa fún yín nọ́mbà ẹ̀ very soon okay ẹ má wọ̀rí ká tó kúrò mi. ọ̀rọ̀ nọ́mbà rẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. ẹ̀gbọ́n bẹ̀. gbogbo ẹ̀ wọ́n. ìwọ náà rí bó ń. inú ẹ̀gbọ́n ti ń yọ. kí ló ṣẹlẹ̀ gist <laughs> ni mo fẹ́ gbọ́. oh my god oh my god ẹ fẹ́ gbọ́. Hmm. ọwọ́ mi ti bà mo ti mú tán finally rọra má kó wọnú mi nà kí ló dé kí ló lè tó tó yàn mi yìí farabalẹ̀ kí ni ìgbà mi àti ẹjọ́ rẹ. àyùbọ̀lá sọ̀rọ̀ mi bọ̀sùn ni mò ń sọ̀rọ̀ ẹ̀ lọ yìí ó ti mú mi lọ sọ́dọ̀ mú mi ẹ̀. iye wa ń ṣe òun nìkan o ó tún ti wá mú mi lọ sí ọ̀dọ̀ ọ̀nkò wọn sórí nǹkan tí ọ̀nkò wọn yẹn bá sọ òun lábẹ́ wọn ó tún wá mú mi lọ síbẹ̀ ṣọwárí gbàtà dọ́dọ̀ sọ̀rọ̀ gbé ni ó eh. fọ́ jagbajagba pé ee eh, sọmọ lélẹ́yìí eh. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń sọ fún bọ̀sùn wípé eléyìí ni first and the last òun ò fẹ́ róbìnrin ní kankan nínú ilé òun bọ́sùn gbọ́ngbọ́n ni yẹ̀sà yẹ̀sà òun nìkan náà ni kò sẹ́lómi. ọ̀rẹ́ mi àti <laughs> hàmà ẹ̀ wọn bí yàrá jẹrè kò síbi tó ń lọ mọ èmi ni Tihana ó ti di tèmi ó ti di tèmi. wọ́n dẹ̀ máa jẹ́ kó jẹ́ àpẹẹrẹ àwọn àmì jésù ibẹ̀ la máa ń gbogbo àtàrà wá sí ọ̀rẹ́ mi lágbára ọlọ́run ó dẹ̀ ṣe máa jẹ́ nìyí tó bá ti bí bébí ẹ̀ two weeks ni màá lò lábẹ́ ẹ̀. ó kí ló dé kí ló dé tọ́tọ̀ yẹn. ẹ̀rọ mi kì í ṣe kàn ṣe kàn ṣẹ́ṣọ̀ ìyàwó ẹ̀ tí abẹ́rẹ́ ìdìmí kí ni kò mi ò fẹ́ gbọ́ ẹ̀dìjọ́ ní nìyẹn ara reject it in Jesus name mẹ́ta àṣọ ẹ má pàdé mọ́ nìyẹn ẹ má ti jẹ yẹn ẹ má pàdé mọ́ ẹ jọ torí Ọlọ́run bínú mi ṣe ń dùn bínú mi ṣe ń dùn tó mo fẹ́ gbé iṣẹ́ ayé kan tẹ̀ jẹ́rí láyé. atẹnu o lè wọn fún oúnjẹ ṣe ẹni o lè rí sùúrù ni. jọ torí Ọlọ́run wọn kà pé mo lè bí ẹ jáde kí ló fẹ́ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. ẹ bàbá mi yẹ wo kí tó lè jáde mo need wig fún mi ní nọ́mbà lédi yẹn. ok ṣe tí ibi tó gbé ẹ gbà. ìwọ ṣàfisílẹ̀ mi àgbẹ̀ yín dáadáa. àbíká kúkú drive lọ síbẹ̀ ká lọ ra ń bẹ̀. ẹ kò sí wàhálà máa fún yín ẹyọ kọ̀ọ̀kan ni màá rà fún yín ṣá o. ẹyọ kọ̀ọ̀kan mi lágbára jẹ ẹyọ kọ̀ọ̀kan lọ ẹ má dàbí pé ṣe o. mo jẹ́ pé ẹgbẹ́ gẹ́tù torí mo ṣe pé o ti ń sọ ẹ̀. ọlọ́run ọ̀rẹ́ mi ọ̀rẹ́. ó ga má lè jọ pin jẹ́ o. oníkàràmọ́ ni kí ló ṣẹlẹ̀? Ah. Ah, kò dáa o oh. ìwà burúkú ni ìwà ẹ ọ̀ya zero eight zero zero zero six six six o madam o three hundred three hundred three eight nine three eight nine kọ pé wọn Bísí creation nìyẹn wow kò sẹlẹgbẹ <laughs> lọgbà àti láyé lábúlé ẹgbà ìyá ah. alájà wọn ni jẹ́ kí n fọgbà save ẹ ẹ o bẹ́ẹ̀ tà bẹ́ẹ̀. baby how are you today. i'm very well. I'm alright. Actually, I wanted to tell you something. Yeah, what? Mm, I just feel that you should take this thing to the next level. So I want to see èèyàn bá pẹ́ lórí míkímí èṣìkíṣà abáyàn bẹ́ẹ̀. We are taking this thing too far. So I feel that kakuku she introduction. Don't nǹkan tó ń sọ gbogbo ètò ìpàtì yé mi tí mohammed bá bókè òkè àṣà àwọn bá mohammed. of course o oh, kúkú propose. ẹni sùn ní ah! kí ló kàn ẹ́ lójú sọmọ plan mi ah mi ní ìsọ. ẹ wáyà bójú kún ẹ kò sẹ́ tí wọ́n gba ọ̀bọ yìí lọ́wọ́ ẹ. ah eh, it's better ẹ lálọ́ àti irú ẹ lẹ̀ fún mi tó máa ṣẹlẹ̀ fún mi ní about um, mo ń sọ̀tàn àwọn kan presently yẹ so about four five weeks or thereabout a máa fix particular dates tá a máa ṣe kò fún mi bí i a month kí n fi clear àwọn kan tí mo clear lọ́wọ́ kó lè yẹ gbogbo ìbàlì dáná ni tí gbogbo ẹ̀ bá sì tán tọ́bẹ̀ jìnnà tán tán jẹ́ ẹ̀sìn kẹsẹ̀ tó máa kó oníṣòro kọ̀ọ̀kan oníṣòro kékeré yẹn fún mi by the time I'm done baby o bọ́ sí mi hmm. you are doubting me again ìwà hmm. tó mọ̀ sóbi mi ah. kí ló ṣẹlẹ̀. four good weeks. ti ṣe four months ti ṣe four years o. bọ̀sùn bọ̀sùn. Hmm. gbogbo ọkọ ló máa ń máa smart sórí tó bẹ̀rẹ̀ o ti smart jù o ti smart jọjú orí ẹ̀ lọ. of course now. of course now ah, ah, kí ló sọ yìí ọgbọ ẹ máa make sense. it's okay it four weeks. mo ti gbọ́ ẹ o. ó wà lára ẹ. i trust you and i believe you. so bolo ti fẹ́ ṣan ni mo ìdí ẹ̀ máa bí ẹ i'm blushing. ìbò lóhùn ẹ ti ṣe. like. ó be abatio. abatio nìkan kọ́. ìwọ ló fẹ́ ṣú ara ẹ o ṣú ara ẹ o kò ṣe gbé mi lọ sí zoo. ìbò ló fẹ́ ẹ ah, náà dà wàrà àwọn wàmìlì yẹn. ṣo fẹ́ lọ kúkú jẹ́ kán jẹ mí ni mo fẹ́ ká ṣiṣọ́ ní ìwò. I don't mind like Canada, eh, America. àwọn ọmọ visa Canada ọ̀sẹ̀ báyìí jẹ́ ká kọ́ lọ Dubai tábà tí wọ́n á process Canada. àwọn eh, lọ́wọ́ lọ sí eh, shopping o ẹ eh, eh, eh, má jẹ yẹn ah, ẹ má bàbá ṣèjẹ̀bù mọ́ yẹn náà so wàá gbé bílọ̀ fọ́nìmù tẹ̀ ní tiẹ̀ ráì nìyẹn. ọ́nìmù lálọ́ sí àlọ́rajà ọ́nìmù ọ́nìmù tí mo bá gbé bọ́dì yẹn. it is okay as far as i'm concerned tó bá ti wà pẹ̀lú mi. kò sí problem. Ah, ah, i'm alright. my baby girl my baby. Mm, thank you darling. ah tó o ká bá wọ ọwọ́ ẹ̀ tí wọ́n ta. ah tí wọ́n gbé. mo kàn ní mẹ́sàgì alalẹ́. ọlọ́run ọba. àwọn ni wọ́n báwa yìí kọ́mẹ́ntì uh, lórí instagram olúwa ṣeun fún onílẹ̀ lọ́wọ́ tó wáyà máa ní pọ́blẹ́mù. Ah, ọlọ́run jẹ́ ká ní pọ́blẹ́mù ìtùnú náà ń bọ̀ lẹ́kọ̀ọ́ ṣé mo pé ọ̀dẹ̀ wa ni mo máa yẹn but this time around ló ń fẹ́ wà. ọjọ́ wa sí òkú. ẹ jẹ́ kó wà kí ni bíjì tó wà nù. kì í jẹ́ kó wà bíjì báwo pàtó tiẹ̀ sọ pé òun fẹ́ wá yẹn fine o lè wá àbọ̀ ẹ̀ o fẹ́ wá rí your man your guy but jẹ́ kí n bẹ owó tẹ̀ ọ̀tọ̀ wọn sọ wà comfortable tó fẹ́ pé wàá wà òkè ń next thing tó máa sọ ní pé kò bá jẹ́ pé inú wo lẹnu mò ń gbé ó jẹ́ face me and slap me mo fẹ́ wá mi wá bẹ̀ you know what's on ground. ṣé kò lè ní bọ́ wọn yẹn ní plan ṣá. kí ni wọn rò nìyẹn wọ́n lọ wá sí títí àná àbábí ogúndé ohun tí wọ́n lè gbogbo dàlùbọ̀ pọ̀ báwọn ìfẹ́ yanjú ẹ̀. ọ̀gá kò ní plan jẹ́ kó mọ́ wájà rẹ̀ à jẹ́ kó wá kí ló kí ni kó wá kó wá ṣe fàájì. kí ló tó ronú báyìí náà tó bá wà nípa àná àbá dé ńkọ́ ṣé wọ́n bá mi gbọ́n ni mo sì kọ́ kí ni máa sọ ara polówó ṣe kàmìkàmì ó dẹ̀ mọ́ láwọn yàgò yé. báwo ni máa ń sọ̀rọ̀ báyìí you don take for for this game na kí ló wà bẹ́ẹ̀. gbogbo yẹn géèmù la máa fi ṣe géèmù ni a máa fi báwo ni ọlọ́wọ́ wa ẹ kí ni game plan yẹn. kí ni nǹkan tó wà bẹ́ẹ̀. ẹ kí ni game plan yẹn wọn. jẹ́kọ̀ mọ̀ èyí wa ṣé o ti sàn pé wọn kí mọ́mì wọn yóò káwọn máa dùn wòye sálẹ̀ òkè làwọn máa ń wà mm. ó ti ẹ bẹ́ẹ̀ wọn mọ́mì ò gbàgbé gbàgbé so ní fúnra ìfúnra níbẹ̀ ní máa ń sọ máa ń sọ pé bẹ́ẹ̀ ló yẹ easy but tí oh, ah, oh, oh, ah. kí ní bá balẹ̀ tó ń ṣe ojú ah owó ló easy jù. òkè ni rírì tó wà ń bẹ mo yẹ wáyé ó lè bá mi yàn fún sùn méje jù mẹ́ta ẹgbẹ́ wọn tiẹ̀ ní mọ̀ra àwọn tiẹ̀ ní gbóòórùn yàn pé ìyọ̀kọ́ tiẹ̀ ń rùn lulẹ̀ àti pé. nínú wo nínú wo máa níṣẹ́ tí kì í ní ṣe gbogbo abáyé kí wọ́n máa lè àṣẹ́sọ. tó bá fẹ́ lóṣù kan jẹ́ kó lóṣù kan. ó jẹ́ kó lọ́dún kan lọ́kẹ́rù ọ̀pá látàbí jẹ́ kó máa gbé bíbá yìí àsọpá ní yíyó ni kó wá lóṣù kan oṣù kan kéré kúkú lọ kó gba ayé ẹ̀ wá bí ọgbẹ́ni wo mi láàbò yín ṣe o bá mi ni o èmi ló kó tẹ̀lé mi ni o mọ̀ bóyá yín tó bá gbàjà ká gbà o tí yóò bá ronú bíi tèmi lè fàjà o sọ ohun tó ń dùn mí lẹ́dùn ọkàn sọ pé bóyá kínní. ọgbẹ́ni ó bá ti di ọ̀rọ̀ olóbìnrin dé pé kó o bí ṣe wà ní sùn wàá máa gbọ̀n wàá máa ṣe kíkíní kí ló fẹ́ fi lọ́mọ ẹ lọ́wọ́ báyìí lọ́lọ́ ọmọ bulọ bá gbogbo nǹkan báyìí lọ́wọ́ ẹ. ẹ sọ pé mi ò pé náà àwọn ọmọ mi á wọn pé dáàdi wọn ò o ní láti ṣá ẹ náà. ẹ dáàdi àwọn ọmọ mi á sọ pé dáàdi wọn ò àbí. o sọ ẹ náà sìn o sọ pé ẹ náà sìn pé ọmọ mi á sọ pé dáàdi àwọn ò show me your friend i will tell you you are ni ma gbọ́ ọgọ̀ ju mi lọ agbọ̀lagbọ̀ wọ́tọ̀. owó bàbá yóò ti tó èmi mo fọ̀rọ̀ lọ́wọ́ mo jẹ̀bi báwo rèé jẹ́ múná dé wáyé mo play ps báyìí ni wọn aráyè ìjọba mi rò ó bí àìsàn tó tọ́ jẹ́ nǹkan tó fẹ́ tọ́. no straightforward place ó straightforward ṣé o mọ ọkọ tó máa ṣe ìbámúlẹ̀ báyìí ló sọ pé wà báyìí. Uh, okay, take him back and have my phone. Give the phone to him. Yeah. Yeah, hello. Hi, how you doing? Good afternoon. Uh, you're coming to Maplewood Estate. Maplewood, Maplewood Estate. Eh, that's Abule Gwalewa now. Uh, yeah. Interesting. Eh, and about one estate in eh, the second turning by the left. Uh, it's really a green, by green and more like lemon and cream color. Number 15. Yeah. All right. Guys, ọmọ ìtùnú ló wọ̀ It's eh? Eh, <laughs> all the way from abj. ẹ náà rí bẹ́ẹ̀ bàbá this is cream lemon, this is mi cap. ẹ ká máa yẹn dún bẹ́ẹ̀ torí ẹ̀ kú ni à ń júwe fún àlùbáṣà àfikọ́ lọ lé júwe fún un ti bẹ́ẹ̀ torí ẹ̀ kú ni ẹ tunu ni èwo ni tunu ló ń bọ̀ àbí èwo ni sọlẹ́nu mò ń sun wọ́n jẹ mo tún ń bọ̀ wọ́n mu. jọ̀rì jọ̀rì jàrá ló pè náà. gbà pé bóyá wọ́n pè láti central bank èwo ni Tihana ló ní jẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ gbé pọ̀ lẹ̀. gbégbégbé kí ni o lẹ́sọ̀ bẹ́ẹ̀ dípò mọ Tihana kí n gbé kó sọ pé òun fẹ́ wá gbà kí ló fẹ́ kí n ṣe ìtùnú bọ̀ náà. ẹ̀fẹ̀ tó bá wà gbà ẹ̀kọ́ tó fẹ́ ṣẹlẹ̀ ọgbẹ́ni gbàgbéjáre ah. ah. Kí ló ti bọ̀ sóun pí ikọ́ mi? yeah hello. hello baby. hello hi hi what's up hey babe what's up how you doing. Mm-hmm, i'm good i'm fine. yeah i'm alright. Mm, baby are you home. Ah! me ò sí nílé you? what. <clears throat> èmi àti Kúnlé jáde. okay okay okay but you're coming back very soon. and then ìgbà tá à ń lọ traffic tó wà ní other side yẹn ó terrible ó pọ̀ gan. ẹ́ eh? tra tra tra kí ni. o ṣáà máa dé lálẹ́ yìí kí má parọ́ fún ẹ̀ tí bá ní mo fẹ́ wálé lénìí ó máa tó bí eleven or eleven thirty kí n tó lè délé. It's okay. All I know is I really really need you this night. I am coming. Mo dẹ̀ fẹ́ sùn ni. I was even thinking bóyá kí n sùn sọ́dọ̀ kún ní tẹ́lẹ̀ ni. Ẹ ó máa pẹ́ kọsá ẹ mo lè má wálé mo fẹ́. Hmm. ok ok alright alright. Mm, story. èmi bọ̀ ní ẹ̀ I am coming there ọlá ló kọ́ ẹ sí. ó sún yìí gan-an sáyé máa ṣe báyìí ó dẹ̀ ó dẹ̀ gbọ̀n. ṣe báwo ó dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé mo wá Tiana tó bá dé bèsì ok Tinubu Tiana bọ̀ kọ́ wá pàdé mi ṣé òun mọ drama tó máa ṣẹlẹ̀ ni. ọgbẹ́ni wọn lè pàdé jàre kí ló ń ṣe wọn lè pàdé àlè do two àlè do three àlè do four àlè do five sef confam mo sọ fún ẹ iye wa tó máa dé ibà máa jókòó wàá dẹ̀ máa ṣe fàájì ẹ̀ lọ lókè ah, ntì ó gbé kọ ó kó máa bọ̀ kó máa bọ̀ no problem ẹ mọ̀ ṣùgbọ́n tó bá débi ní ìsìnkú wàhálà bá dé ìṣẹ̀lẹ̀ sí wọlé wà dúró kó báyìí. kò sí wàhálà àwọn tó fẹ́ ṣẹlẹ̀ ayé láti bá wọn lọ láti kí n má wọrí kí n lọ relax ẹ sọ bẹ́ẹ̀ ni bíbẹ̀ ló yí sí bẹ́ẹ̀ ni bàbá ń face wàhálà ẹ. lọ relax. ah dàbọ̀ ìdùnnú ti dé o àti prayer kọ́ni kẹ́wọ́n. o jẹ́ fọkàn ẹ balẹ̀ máa yìí. máa bá mi pray kí tùnú ṣáájú ẹ̀ dé ni kí lè tilẹ̀ kópa lẹ́yìn kó tó bá ṣáájú tùnú wọnú lé kámi fi ta. tó bá dé àbáwá ń bí. ah ah. dúró náà ó dà fún mi gbọ́ ọ̀nà mọ́tò. wọ́n á ṣe ẹ léṣe ọgbọ́n rẹ̀ má ṣe nǹkan fọ́ báyìí torí wàhálà ti wà àti àwọn wa ń sálẹ̀ báyìí bóra bọ̀ súnlẹ̀ ìgbéyàwó sí ní gbé girlfriend sí ní ojú dúró lọ́mọ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ẹ̀bùn báyìí bẹ́ẹ̀ ṣe máa lọ bọ́ọ̀tà tẹ́ mọ bá wa pé àti àná kò wá sókè ojú mọ́ mi dúró lọ́rùn. irú rẹ̀ dáadáa bọ̀sùn gbé obìnrin míì sínú ilé nígbà tó mọ̀ wípé àfẹ́sọ́nà ẹ̀ ń àà. Ah, ah. mo ní ìjọ torí ọlọ́run ẹ kúkú mọ̀ wá wọn ẹ mọ̀ wá wọn ìjọ torí ọlọ́run ẹ mọ̀ wọn ìyàwó wọn o ìjọ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa help wá ń sin ẹ̀jọ̀. ẹyin ní ká ló yanjú ara yín kéjì. mo ní ìjọ torí ọlọ́run mo ní ìnáwó ìjọ torí ọlọ́run wàhálà máa ṣẹlẹ̀ mú mi irú dojú ti wò lélẹ́yìn ládàáda wò lélẹ́yìn wọn tí wọn gbọ́dọ̀ wọn abáyọ ń díẹ̀ wò ni níbọsùn ń ṣe yìí gan. ó dà òwúrọ̀ má ní ṣó mọ̀ bọ̀. ó yẹ ṣé mọ̀ mi mọ́mí mo ń bọ̀. kí ni gbogbo kàtìkàtì rádaràda yìí kí ló ń ṣe ọmọ bọ̀sùn yìí báyìí. kọjá bá mi lókè. mọ́mí ẹ káàbọ̀ máa ẹ káàsọ̀ máa. ṣé dáadáa ni no bad ma adúpẹ́ ma. kí ló dé tó débi tó jókòó sóò lè wá bá mi lókè. wọ́n sọ pé ìsinlé ni ma. wọ́n ní mi ìsinlé. bẹ́ẹ̀ ni ma. n gbọ́. bẹ́ẹ̀ ni wọ́n eh? mi ah, mo rò wípé. Ah! Hmm. ara tá a sọ ní anike yé ponú mo ti padà wọlé o ah. lóòótọ́ ni mo jáde lóòótọ́ ni mi ò sí nílé tẹ́lẹ̀ èmi mo dẹ̀ lẹ́ni tó bá béèrè mi kó sọ pé mi sí nílé ah, oh. torọ́ rẹ̀ mi kàn ń bọ̀ wá ẹlẹ́jọ́ díẹ̀ ní mi dẹ̀ lè wíre pé mọ̀ pé ìyá ọkọ ò láì dẹ̀ bẹ́ẹ̀ abẹ́ ah, ni ti rí mọ́mì ah. mo mọ̀. máa bọ̀ lókè ká máa sọ tiwa. <laughs> ẹ ṣe mọ́mì <laughs> mi tí lọ ń sìn màá bá yín létà mà <laughs> mo ń dúró de bọ̀sùn. nígbà tí bọ̀sùn ó dẹ̀ àti wọ́ àti bọ̀sùn èmi ni mo lẹ̀yìn méjèèjì má bọ̀ lókè kan ṣe à bọ̀sùn jáde ni mà so tó bá wọlé ìbí iná ló máa gbà so èmi mà kọ́ tètè rí màá bá yín lókè màá Mommy, ẹ má worry ma i will get you soon. Oh, ò ní tẹ̀lé mi. <laughs> mi tí ní business lókè ń sìn màá wá bá yín ma. o ò business lókè. Mommy, pé màá wá bá yín sí ma màá wá bá yín. ẹ mọ i'm very alright ẹ eh. very very alright. ṣé o máa tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ lókè tí mo ṣe ní kò máa bọ̀ ni. ẹ mummy ó yé mi mo mọ̀ pé fẹ́ẹ́ mo ń bọ̀ ma mo ń but for now i am very okay i'm very alright ẹ eh. má bínú mọ́ mi i'm very okay màá bá yín later òun Diana ọmọge àsìkò Diana ọmọge tó bá fẹ́ Diana òun. Baby, how are you going? Baby, I'm just seeing Sorry. Fatu Remi gan. Ah, mo ti miss ẹ gan. O oh, miss mi lè miss ẹ. Mo lè dá ọmọ yìí o. Fatu ṣe àyàrí kò ń bọ̀ lọ́dọ̀ It is good. Mm. Àpò why are you ní ọ̀tí ọ̀gùn tìbí tó ṣiṣẹ́ kó wá o. Oh, Bébí kò tiẹ̀ sí wàhálà. Ó rẹ̀ mi. In fact, ó di weekend kí n tó lọ. Ó yẹ. Ó kò sí. Ìyàwó mi ń bọ̀ yẹn bó ṣe ṣe yẹn ó jà mí láyà níṣẹ́ ní òde ni. àti ní weekend ló ń lọ ni kò sí ọgbọ́n wo ni wípé ṣé stress forty five minutes journey bó fò wá nínú wá ní ọmọ àti torí ẹ̀ di weekend ah. náà kì í ṣe ó lè tó yẹn ni and then ṣe wọn kẹ́yìn business um, woman báyìí tẹ́ bá ti sọ fẹ́ ṣe nǹkan báyìí fẹ́ fi business yẹn falẹ̀ so now got me worried bí àtúbáwá ah, dúró síbí for that long ah, business and long kan wọ́n tán tó bá dúró dúró náà kò sí o ò lè understand bó ṣe rẹ̀ mi tó àti pé èmi ni mo ní business mi náà kí ló fẹ́ ṣẹlẹ̀ tí mo gbé okòwò mi kì í ṣàwà pẹ̀lú ẹ̀. as in wà lẹ́nu ọ̀nà náà. náà náà bí ṣe rí eh. o tún bẹ́ẹ̀ sí. Ah, ah. ó sún ọ́ ṣílẹ̀kùn yẹn sìn hmm. tí mo bá já. Ah, ó máa critical. wo máa wo ó ní wúmà kan tó ní àgànná ní United States to tó ṣí géètì lọ jẹ kó wọlé mi má ṣe bí ìgbà yìí bí báyìí. kò tiẹ̀ ṣìnà ṣìnà ó. ìwọ ni mò ń protect tó bá wọlé ìsìnkú sí nǹkan tí olùṣe ó lè mú gòdà ní wéré lápé wéré lápé ó jẹ́ káwọn máa béèrè wá lólè kún tí wọ́n ti ti bọ́ sí ìgbà ẹ wọ́n ti ṣí géètì lẹ́nu yẹn wọ́n ti ṣí géètì lẹ́nu wéré wọ́n ti rẹ̀ níbi mi yẹ tún wọ̀rì má bọ̀ jáde má délé. ṣí ilẹ̀kùn yìí náà bọ́ bọ́sún eh? ó yà lọ sílẹ̀kùn bọ́sún lọ sílẹ̀kùn ah, ah. ah. náà mo fẹ́ lọ sí náà ẹ lọ sí náà mo fẹ́ lọ sí má pariwo mo fẹ́ lọ sí ni ẹ eh, ok ó yà má sọ pé ó yá mo fẹ́ lọ sí ilẹ̀kùn ni. bó tó o dìde náà. mo fẹ́ wọ́n ló jẹ́ kí n oh dìde ọ̀rọ̀ tó ń sọ yẹn ni má sọ̀rọ̀ má má dìde o ṣáà insist lọ sí lọ sí mo fẹ́ lọ sí náà. lọ sí mo àbí irú ọ̀lẹ́ mọ̀ mo lè. mo ti ń bọ̀ ọ́. Hi. What's up now? You know, Shelly. Báwo ni? Ṣé wàá wá? Bẹ̀rẹ̀. Just cannot be denied. Mm. Oh, yeah. Mo wà. Mm kí ló Kosi, kò ah, ah, what's your problem. baby no Kosi, sí eh? nothing. ẹ eh, sọ what is it. Kosi, sí nǹkankan. ẹ eh, sọ what's wrong with you. ní sùúrù ní sùúrù from where. Kosi, sí ní wait wait wait wait. where. ní sùúrù náà calm don't tell me to calm down. wẹ̀wẹ̀ ní sùúrù ah, calm down calm down. abalajọ tó ní Kilo, lọ hot tea so this is hot tea right. why don't you why now. kí ni. ọjọ́ tó pẹ́ òjò wújò gbogbo kòrógùn rẹ̀ ṣe òjò wújò gbogbo kòrógùn rẹ̀ ṣe. kí tó wá ṣe báyìí kí tó wá lápò láyé báyìí ló dá yé rí báyìí náà. What you are doing and this is what you want to do. Tọ́físà Paul ṣe ṣe ẹjọ́ ẹ̀kọ́ tó bá jẹ́ wípé mo ti gún kẹ̀mí ní kó tó lọ go dey talk rubbish with me ah okay ah, ah okay kò wala. wàhálà. ẹ kẹ wo gíníkẹ́ ni wọn ti bí ẹkú rí oyin oh, tó bẹ́ẹ̀ mẹ́tàlá ẹ̀ ò tí tó bẹ́ẹ̀ you no going anywhere. kí ló tó wọ́n ṣe báyìí. ṣe bá bu kí ni mo ṣe bí wèrè àbí. I mean, also anything. I'm not sitting down, please. Calm down. I'm not coming down, please. But ṣe máa ṣe bí obìnrin for once. Ọgbọ́n talking about wálé o sọ fún mi pé kí n ṣe for once. But let's just shoot. But let's just rírà ayé. Ta What rubbish? And it's Anna ẹ ṣílẹ̀kùn rúùtù ló ń sọ̀rọ̀. rúùtù bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n ṣe àpọ̀nrẹ́ lójú àwọn ilé rúùtù bẹ́ẹ̀ sọ̀rọ̀ yóò tún ní ṣílẹ̀kùn fún rúùtù àbí tó ń ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe. ẹ ṣílẹ̀kùn. ó ń bọ̀ o tún fẹ́ ṣílẹ̀kùn fún rúùtù náà màá wá yan gbogbo n tá ń sọ̀rọ̀ ikọ́ fún mi kìtọ̀ ní fún mi kìtọ̀. kí ṣé mo pẹ́ ti jẹ́ kó lọ ṣáwọn pé torí tí ni mo ṣe ṣí ilẹ̀kùn yẹn bọ̀sùn ti lọ ó dẹ̀ máa padà bọ̀ wá bá mi bí ah! ìkòkò ní gbomi kó gbẹ̀yìn kó tún gba ṣoṣo náà tẹ́ẹ̀mì àti bọ̀sùn bí ilé ni ah! ẹ wo ilé yìí báyìí ọlọ́ba jẹ́ kó lànà síbi ilé ah! kò sí wàhálà hmm. ẹni sọ yé mi adé àwòsùn ẹni sọ ẹmí rẹ ọba bínú jù náà ó ní sùúrù ọsibí rẹ ẹ àníkù máa bínú ó pé inú mi ká wà ooru náà ẹ. but ṣẹ́ni imagine nǹkan tó ń ṣẹlẹ̀ ṣá nídìí yẹn kí wọ́n wo bó ṣe ń lọ́mọ bó ṣe ń lọ́mọ bọ̀ sún mi in fact ní ìtẹ̀mọ̀ nǹkan tó ń ṣe mí gan orí mi kàn ń dàrú ní all this time. I don't understand fẹ́lẹ̀ tó bá bínú jù bẹ̀ ní ju kó tó bẹ̀ ojú bẹ̀ àti ṣé yóò jẹ má bínú ọ̀rọ̀ ìsàlẹ̀ tí ó gbogbo géèmù yìí kúkú orí yìí ó ti yẹ ó máa tó rẹ̀ ń dò sísè fíìmù ni ó máa tó end. ẹ ok nǹkan tó wá ń bẹ̀rù fún mi sí oyin ni o kí lè fẹ́ kí n ṣe. mo ṣàmà ọmọ wa kàn bínú lọ tí mo ní bínú lọ yìí ó dájú àyè pé mo gorí ayé ìfẹ́ lọ ọ̀tún ó tọ̀ ni ọ̀tún lọ lọ ṣùgbọ́n má dùn. but ọlá yín nìkan tún máa jẹ ọlá yín ló máa jẹ ọ ìrìkúrì tó wà fojú mi rí ní ilé ẹ yìí in fact. ọmọ tuntun bá gbogbo yàrá òun.

inside life ọmọ tó rẹwà o ọlọ́mọdé rẹwà ṣe sùúrù láfi tẹ́lẹ̀ ayé sùúrù láfi tẹ́lẹ̀ ọkọ ọlọ́mọdé tí o. ẹ jẹ́ ẹgbẹ́ mi sẹ́rùn alábòsí ó jẹ́ ẹlẹ́jọ́ òfò excuse me I just want to walk away from me ó kò fẹ́ ọmọ náà bí yàrá báyẹn what rubbish is that tó tó pé mi pẹ̀lú gbogbo nǹkan tí mo tí mo bẹ̀ ṣe tí mo go through pẹ̀lú ẹ̀mí oh my lord. jọ stand just a day obìnrin ṣe máa wà tí o ní understanding ọjọ́ kan ìyá ìyá àbújá lọ́mọ ẹ ti wà lóun náà just for today ó máa lọ wà lè gba àyè náà. àyè tó sì lọ ṣọ́ fẹ́ kí n bu ẹ̀jẹ̀ ni i was out there you to tell me you put me one sanda for one hundred for one hundred grades it's none of my business what's my business with that. nínú ọkọ ẹ báyìí kí ni ìkànnì fẹ́ gbọ̀ngàn tó jẹ́ kó o kọ̀ wá òun ronú lójú àná ẹ̀ lójú àwọn tó bá tó àwọn tó tálà lọ́dà sáwọn rè àwọn àna wèrè tẹjọ ń ṣàbò sí kò sí ilé ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe ń bọ̀ sún rè àbí kí ló wà ní kò sí ilé ìdàṣẹ wọn ti jáde àwọn aláwọ sí oṣù wọn ní pẹlẹbẹ. ojú òbí bàtà alẹ́ tó kó ṣàwọn àbí lálẹ́. I will be here I will be here all through. àti tí náà ẹjọ́ mo fọlọ́ ọba bẹ̀rẹ̀ ẹni sùúrù ẹjọ́ torí ọlọ́run. mo ti ní sùúrù àní mo ti ní sùúrù and I'm not going anywhere this night. I am not hey, hey, bí o fẹ́ I am not going anywhere this night I am sleeping here. ó yà wọlé màá wá báyìí mo fẹ́ lọ ra nǹkan. níbo àbí mo ti we are going in there together we are going in there together ẹ̀yin ọmọ ṣe rẹ̀ ẹ̀ má ṣe rẹ̀ àwọn ọmọ òṣèlú ṣì ní kílẹ̀ ṣe rẹ̀ sí ẹ̀yin náà kàn lè ní kóòtù ní ṣẹ̀fọ́n nǹkan ọdẹ wà lórí ṣẹ̀fọ́n nǹkan ọ̀rẹ́ bí kí lóye tó ṣe. ẹ lè understand. nítorí jù bẹ́ẹ̀ náà ni. ọ̀dà kí ló fẹ́ gbọ̀ngàn kí nìkan tó fẹ́ gbọ̀ngàn yìí. ẹ jẹ́ kí n lọ àbí. ẹ jọ nítorí ọlọ́run. it's okay. mo fẹ́ lẹ́dàá mọ́ mi ní àdìgbà ṣe ah, ah, bẹ́ẹ̀ nígbà tó ṣe ẹ gbogbo yóò rí o ti di mọ́mí àti dáàbì náà bọ̀ no problem èmi máa lọ lílọ náà ni bọ́ tó bá máa mú mi tí máa fi lọ bọ̀sán láti dọ̀bálẹ̀ fún mi. excuse me kí n dọ̀bálẹ̀ fún ẹ torí mo fẹ́ kó lọlé. yeah you had me right gba dọ̀bálẹ̀. yeah. what are you are you are you going now kí n dọ̀bálẹ̀ over what. yes gba dọ̀bálẹ̀. o mọ ọkọ tó ṣe wọn bàbá rẹ lọkọ tó ṣe wọn. àti tina ṣé tí wọn bá ti dọ̀bálẹ̀ o ti ah, ti tán that's all. rẹ bọ̀sán ẹ dọ̀bálẹ̀ ní jẹ́ tó ń sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ tẹ̀báyà tàbẹ̀tàn ẹ̀ tẹ̀báyà ó sọ kò dá lẹ́nu ẹ̀ lè wọ́n mi balẹ̀. dọ̀bálẹ̀ kí n tó rùn kó tán lẹ̀. Hmm. bọ̀dá mi hmm. ah, ṣé ojúkẹ́ ti dọ̀bálẹ̀ ni ẹ dọ̀bálẹ̀ fún wọn náà ẹ jọ torí ọlọ́run. Ah, just calm down please ẹ ṣe nǹkan tó fẹ́ fún wọn ah, ṣé bí kẹ́ ti dọ̀bálẹ̀ kó rẹ̀ fi sẹ́tù náà ni. ẹ jọ torí ọlọ́run bọ̀dá mi just do it ìyá mélòó ni yẹn fi ń dọ̀bálẹ̀. good later. Eh? Ah. Diana. Àti ìfọ̀nì o. Diana eh? ah. mi lójú nǹkan. Ok, ẹ jẹ́ kí ẹ jẹ́ kí lọ kí lọ kí tẹ̀lé wọn. Ẹ jẹ́ kí n tẹ̀lé wọn èmi bọ̀, ẹ jẹ́ kí lọ. Ẹ wo, wọlé máa ṣiṣẹ́ tó ń ṣe lọ́wọ́ jà ni lọ wá ṣiṣẹ́ tó ń ṣe olótú wà fara tilẹ̀kùn sí olówó. dábàá máa jẹ inú fíìmù. Prostituations cannot be denied. Òjòwújò gbogbo ológun rẹ̀ ṣe. Òjòwújò gbogbo kòrógùn rẹ̀ ṣe ìrọ́jú nílé ayé káàmì àrọ́jú nìyí ẹni tẹ́gùn balẹ̀ omi àrọ́jú ó ti ní rárá ayé sọ́ọ́rù ló rárá ọ̀rọ̀ ojú òun bá bí mo ti ṣe. Baby nǹkan tẹ̀ ń bẹ fún mi sí mi o. ẹ kò máa tó gbogbo ẹ̀ náà àti tó máa ti tó máa náà ń bẹ̀ fún àbí general begging má bínú má bínú. no ẹyin náà mo fẹ́ kẹ́ understand mi kí ló dé tí bọ̀sùn ṣe báyìí fún mi ó sì rí náà love you kí ló wọ́n ṣe báyìí fún mi fún ìgbà tí mo ti wà lábújá lára ti ń fún mi ah, ah. in fact nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o ra ìgbókùn kan tó bá sọ ọdún rárá ẹ̀ o tọ́ ni àwọn ìtọ́ yìí ìṣòro o bí o bá rẹ̀ lóra ẹ̀ olúwa tún mi nínú ọkọ tó ṣe ní àdùn òfin ọlọ́run bá bẹ ló ti yẹ lọ sórí ìpìlẹ̀ tó pèrè ní triangle àbí tiana yìí ó ṣe web material ó ṣe house material kan wọ tiana gbèrè gbèrè ní bó ṣe wà ẹ one corner material ni ìwọ gbogbo níyàwó èmi tẹ̀lé kí ká lé ẹlẹ́yọ̀rọ̀ rẹ̀ náà ká fà pàdé ẹ̀ kò sọmọ gidi náà rí gbà. iṣẹ́ ọmọ gidi yìí ọmọ lójú òye. ọmọ rẹ èmi ariwo ọba tẹ̀lé wèrè yẹn gbà torí mi ò bàjẹ́. wèrè gidi. sori jẹ gbogbo sáyà wèrè ni o gbà tó yẹ kó pàṣẹ fún jẹrí. èmi ni wèrè. gbà tó yẹ kó pàṣẹ fún. èmi ni wèrè sọ kí ni burúkú ẹ ti kúrò nílé látà oh my god ẹ̀họ́ mi tìánà sọ ọmọ sọ́sẹ́ náà tàn mí lọ pé kí n máa lọ oníkẹ́mi máa lọ ni. ọ̀sán tó fẹ́ mo fòfin rẹ̀ ó ní dọ̀bálẹ̀ mo dẹ̀ dọ̀bálẹ̀ condition tó dé. ẹ̀bùn ọ̀hún sọ fún mi pé ó tún sì máa wọ inú padà you never told me that. oh my god oh my kí ni ṣé wàá bí I don't even have your time I don't know ẹ̀ẹ́dẹ̀ oh, ń gbẹja ah, àgbẹja wá àgbẹ̀dọ̀gbẹ̀ rẹ̀ dẹ̀ ń jẹ́ àwọn alátẹ̀ẹ́lú wèrè ní gbogbo yín eh. wèrè ní gbogbo ẹ̀ ń ṣí ọ̀rẹ́ gidi ṣó ti ẹ̀rí wọn tó jọ búfalo mo tún pẹ̀ látọ̀jọ́ yìí ojú wa jọ bọ́kà gbọ́gbọ́gbọ́ olùgbọ̀n wẹ̀rẹ̀ ní òde lọ́pọ̀lọpọ̀ kan lórí ah, àfi òjẹyọ̀ mi lè bú ẹ ẹni tí òní rẹ ni ò lè mọ iye ẹni kò sí ìtò nímúlù ní lọ́wọ́ wọn lè bá yí ẹ̀jẹ̀ ni òun ni mò ń sọ fẹ́ wọn wọn ẹ ah, tí ìbàjẹ́ ẹ̀jẹ̀ tó tí ẹ̀ eh, tí ìbàjẹ́ tó ẹ̀ tí ìbàjẹ́ tó tí ìbàjẹ́ tó ó ní ìbàjẹ́ náà pàdánù kẹ̀kẹ́ don't call me baby. oh my god ẹ wà dúró jíjí wẹrẹ wọn yìí ọdún mi yóò rọ bẹbí yìí mọ ọ bá ti lọ tí n bá mú yìí lọ bọ àjà ẹ tí mo bá bọ ìdí bò àdó ìbò sátẹ you call me wẹrẹ you call me wẹrẹ wẹrẹ wẹrẹ wèrè. because I love you. ọlọ́run iṣẹ́ wèrè ó yá jẹ́ ká lọ sọ wọn. because I love you. ìṣòkè ni àwọn àṣẹ báyìí. don't get will you this out this night. ó máa ní ojú gbọ́ ó máa ní ojú gbọ́. ó ṣe tó ń pè ẹ̀jẹ̀ kó ṣùkúrò ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ kó ṣùkúrò ẹ̀jẹ̀. ah, now we with you on this. Oh my God so. ṣọ́ọ̀ṣì máa wà mẹ́rin. kò sí bẹ́ẹ̀. àbíkí anna àbíkí anna bẹ́ẹ̀ ni mò ń pè àti anna ìlú tó fi wọn náà àti anna ìlú tó fi wọn náà òjò wú kábí mo ṣe ṣe ó bá yí padà wá ọjọ́ tó pẹ́ òjò wú jó gbogbo kòrógùn lè ṣe òjò wújò gbogbo kòrógùn rẹ ṣe. ṣé mo ibi bí mo yẹ fi ilẹ̀ sínú nílẹ̀ kan tí mo gba òkè lọ mo lọ bá bọ́ọ̀lù láti lọ bẹ̀ wọ́n pé jù kán bá mi bá yín lọ lórí wàhálà inú mi. Prostitutions cannot be denied. She's loving nígbà ẹ̀kọ́ náà bọ̀ sí òṣìṣẹ́ yìí náà tẹ̀lé wọn bá bọ̀ sọ fún ìdúró ẹ̀yìn ìyọkọ̀ ìyọkọ̀ jákèjádé ẹlẹ́dàá ti bínú náà ẹ̀ pẹ̀sì jẹ́ kí ìyá tó ti fẹ́ náà tẹ́ka ah, ẹlẹ́dàá ti bínú náà. very very sorry. ẹ mommy, that was not me actually me, mọ̀ mommy, mummy bọ̀sùn mi i didn't expect that Me, me, my pé máa ṣe nǹkan tó ṣe fún mi mommy. mọ́ mi. kó tiẹ̀ rí bẹ́ẹ̀ náà sẹ̀ níwọ̀nba àgbà tèmi ti sọ̀kalẹ̀ wá bẹ́ẹ̀ tí mo sọ fún ẹ wípé má mi bọ̀ Ah, ó wá ní rárá mo dẹ̀ sọ mo sọ́ọ̀tì náà ò dẹ̀ takú olóòní tẹ̀lé mi ò dẹ̀ tẹ̀lé mi náà mọ́mí <sighs> mọ́mí kò rí bẹ́ẹ̀ it wasn't intentional at all Oh <sighs> no, ọba it wasn't intentional Oh, you want ṣé tó bá wọlé bó let me show ṣe ni. ọ̀rọ̀ <laughs> bọ̀ so so much niye. kò rí bẹ́ẹ̀ wọ́n mi yẹn jọ. kí tiẹ̀ má jẹ́ ìyá ọkọ àfẹ́sọ́nù ẹ̀ kí nǹkan tiẹ̀ rìn sásìkò wípé wà tó yẹ olólùfẹ́ ìfà wàhálà kí o sọ fún ẹ kó tó ò ní jó tó. Ah, ó máa immediately eh. mo ní máa jẹ́ kó tó kò lè rí mo láyé mo I am promising now it will never happen again. I am promising ah. ẹ jọ̀ọ́ ma ẹ jọ̀ọ́ ma ẹ dáríjì oh. mi. Oh. She's loving, she's kind. Prostitution cannot be denied òjò ó tó gbọ̀ngàn kọ̀rọ̀gùn rẹ̀ ṣe. òjò ó tó gbọ̀ngàn kọ̀rọ̀gùn rẹ̀ ṣe. báwo ni. long time sir sis ṣe wà ókè ọ̀pọ̀ rẹ̀. kí Yeah, wá ṣe ládùúgbò yìí. bẹ́ẹ̀ mo ń wo ọ̀rẹ́ mi tó wà ní òpósíṣẹ́ ó dẹ̀ ní kò sí ara ló wá ní kí n kò fóun máa tó dé. ok á ṣe wà ní báwo lẹ́nu tí wọ́n ń ṣe. ẹ pẹ̀lẹ́ <laughs> ah, excuse me. hello ọ̀rẹ́ mi ni. ẹ̀ lẹ́ni ẹ̀. yes. wow wow ṣẹ́kun mo láìkẹ́ ṣá. tiana. ọgbọ́n mo láìkẹ́ as in mo ṣe rí straight away something struck me and seriously. mo láìkẹ́ gan. Ah. <laughs> okay no problem. tiana. yeah. Hello? <laughs> Ọlọ́run náà kí ló ṣẹlẹ̀? No problem, no problem. Ah. Mo lákẹ́ mo fẹ́ déètì ẹ̀gidi ni o. Ọmọ mi ò ṣáà mi ò ṣáà mi ò mi ò déètì ẹnì kankan rí látọ̀ ìwọ ẹ̀ náà. Mi ò ríyàn kankan pẹ̀lú ẹ̀kí sọ pé mo láìkẹ́. Ee Tiana Tiana. Kí ló ṣẹlẹ̀? Is there anything? No, ah, no, no problem. She not single. It's fine, it's single. Yeah, let me date her. Come on, jọ̀ọ́. Jọ̀ọ́ bá mi share your torí Ọlọ́run. Okay. Tiana, Lekan, Tiana, Tia Lekan, Lekan, Tia. Bọ́lá <laughs> oh, jẹ́ pé déètì ìjọ torí Ọlọ́run. Jọ̀ọ́ bá mi ṣiṣẹ́ ọmọ ẹ̀. Ah, ẹ lè fẹ́. Ah, ẹ lè fọ́rẹ́ mi. Ah, Má ṣe bẹ̀rẹ̀ kí ló. Ah, bàtí mi àti ẹ̀ oníkọ̀wọ́ kò rí ẹ̀. Ṣé mo rí ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ pé kò fún mi? No. Yeah, this is the first time I'm doing that ẹ mọ ọyàn tó kàn mí so mo ní ẹ mọ sí. báwo rí mo máa sọ gbogbo yẹn lẹ mo máa sọ yeah I really like this girl ah. I'm telling you I don't know there's something about her like she's sexy, and you know and she's you know free olóhùn jọ ṣáàtì fẹ́mi kì í sí fẹ́. Tiana oh, she Yoruba. Tiana oh, I wanna make you. Baby, why now? Kí ló dé? Mo ti carry? so it's like you are bodying me wá mi káàkiri àwọn ṣé mo sọ̀rọ̀. I know now baby. I've been looking for you all around. I've been calling your number. Akàn á avoid mi wà kọ́ ṣáàsán kankan tí ò rí o àbí kò sọ pé wà round. Ẹ kò sí ara mi tí bá wà round bàbá mi nìyẹn tí ó bá tí ó bá wọn bá ń lè nà àbúrò ẹ̀ ń tèsí ní tó bá ń lè rìn ní ní sára nìyẹn avoid ẹ fún kí nìyẹn ọ̀sà kò ṣe I don't baby what is going on? I don't even understand what is going on. Listen, listen, listen. This thing is simple. All wrong gone. In God don't ṣẹlẹ̀, don't ń ṣe nǹkan tó le You know, um, initially gbàtà sọ̀rọ̀ mi ní kò fún mi bí a few weeks tàbí round up. Yeah, um, I remembered. Um, Larry mi àti ẹ̀ ṣe pé mo really love ìtùnú or something about that. Whatever. Um, ìwọ náà i don't know i don't know generally i'm confused i'm confused because i mean to, okay take for instance ìyẹn wà mọ́ láti the Abuja You know, rárá ni ìwọ náà náà kò jẹ́ ìwọ̀lú wáyàn lọ kẹ́nìkan ẹni máa pariwo kọ́ máa embarrass yẹ ṣé kí n ti mọ̀ta ni ṣé kí n fílẹ̀ kó wà ni. mi ìyẹn ni wọn náà tó bá wáyàn lọ tó lálejò tó dẹ̀ rí pé ẹni ẹdí ẹmí torí there some things in life questioning ni ọkọ máa bèrè kí ni ó ń ṣẹlẹ̀ what's going on gbogbo kọ́lẹ̀ máa fi pariwo fi bẹ́ẹ̀ mi ní pariwo ti kọjá àkọ́tọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sọ ah, I don't get it even your look and your countenance is telling me something which I can't even you know, just accept. Mo notice pé àtìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ àtìgbà yẹn ló ti fún mi ní attitude you know you know it's just giving me some different attitude like that which I can't even take. But we've sorted this thing out. What's it been mọ́ mi. Wọ́n dẹ̀ ti gbọ́. And you know that my attitude that day, it wasn't intentional. It is because I love you, you know it. Well, I, am, I, I love you like crazy. So you why you giving me that look and that attitude for goodness sake? Maybe you want to be a you're going to scream again. Oh, baby, I can't. No, no, no, I can't. No, no, no, no, no, no, no, no, no, Listen, Shuri, In case you lẹ́yìn ò lè rárá it's something very simple. We don't even need to plead, ọdọ́ fọ́nìkù bẹ̀bẹ̀. O ti bẹ̀ wọ́n wọ́n ti gbọ́ àbẹ̀. Wọ́n ti forgive ẹ̀. Mọ́mí ti bẹ̀rẹ̀ lọ sí. She said so, she said so. Yeah, it's fine. It's fine. Mm. I don't get you. What is fine? What is fine here? Because I'm not seeing anything eh. fine. Ah, maybe. We are our glasses were better. Oh, Mukineko, they calm down. With somebody before here, nothing is wrong. I'm fine. I'm good. As far as I'm concerned, we're good. You good, as in you good, like this. I, I, mean, this relationship. I, I don't like. It's not going anywhere again. All, as in me. mi you understand now uh, baby just. wọ́n ló sọ wọ́n ló pa wọ́n come. kún wọ́n ló ní It's lọ anywhere mo ti bọ́ọ̀lù ẹ̀ńbẹ́ nìyẹn wọ́n ló pa wọ́n ló jọ choice. olóòtú bẹ mọ́mí àbí. yíyẹ ọ̀rọ̀ Let's see. It's now ti ó Jimmy. láwọn dáríjì mi bá a ṣe even smiled that day. Um, o lè mọ̀ yóò ṣọjọ́ ṣọ̀rọ̀ àmọ́ mi lè mọ̀ bá wọn gbé mi lè mọ̀ bá táwọn sọ every day. Uh, wọ́n mi kọ́ lè ṣe báyẹn gẹ́gẹ́ bí abiyamọ but deep down in her tó bá yẹ kó wọ́n lójú lónìí àwọn mi kò lè bọ́ yìí sọ you know what dẹ́kin uh, bẹ́ẹ̀ bá wọ́n mi sọ̀rọ̀ náà and then wọ́n kọ́ fúnra mi you know. you know at some point ọkùnrin máa need space you know a máa time to ourselves maybe to I don't know bí a kì í lè bẹ bẹ mọ́ mi ṣá or something just give me a little space I mean máa pè é I'll call you all these disturbances and then kó máa choke mi kiri I don't I'm not I'm not cut out for it kó choke mi gan. baby is this you? Bosun are you the one? She's kind. Prostituations cannot be denied. Ọ̀rẹ́ mi, ẹ gbogbo nǹkan tí mo máa ń sọ fún ẹ lélẹ̀. Táṣejù bá ti pọ̀ ju máa ń àfẹ́tẹ̀ mi. Gbogbo nǹkan tó ń ṣe ń àfẹ́tẹ̀ obìnrin jíìsì. Ìrọ́jú nílé ayé. Mo feel like títẹ̀ ìmọ̀ ojú kúrò ń gbà mí wọ́n bá ti bẹ̀rẹ̀ wò ṣíwọ̀n àwọn ọkùnrin bí kò wọ́n ti ẹ̀ fi wọ́n lẹ̀ kọ́ máa but can't just take it this is especially tí wọ́n ti lọ́ọ̀bù ọkùnrin ó you know I love person so much Me? báwo ni bọ̀sán ṣe lè ṣe nǹkan báyẹn fún mi àní pé ṣe introduction nínú the same house lórí bed kọ́mọ́tò náà àti ẹ̀ ń sùn sí iṣẹ́ kan ń ṣorí ẹ̀ ni ṣé mo ti ṣàṣejù ni. you mi ò ṣàṣejù wà ní sùúrù ìwọ náà kan tiẹ̀ wò lọ́kàn rẹ pé tó bá jẹ́ pé wọ́n làbúrò pọ̀ sùn kí ló máa fi hàn máa jó rẹ mi mi máa ní sùúrù ẹ̀kọ́ gbóná ń fẹ́ sùúrù. òun ti yàn rẹ mo máa ń try mo máa ń try pé kí n mú mọ́ra kò ní sí àjọ mọ́ra kò ní sí i don't bọ̀sùn too much ah, bọ̀sùn ah, àfi kí bọ̀sùn fẹ́ mi inú rẹ tì ní máa kó sí straight. Ah, ọlọ́run ò ní jẹ́ ah. ọ̀rẹ́ mi wò ó ah, ó mọ̀ pé mi ti máa sọ pé má ṣe nǹkan má ṣe yìí wá sọ̀rọ̀ ṣẹ́ni mi tí ò ń sọ̀rọ̀ dànù wàá fẹ́ kó dàbò sùn ìwọ ló nìkan ẹ tó mọ kan tá a máa ṣebí bọ̀sùn sọ pé ó máa bẹ̀bẹ̀ mọ́ mi tí ò bá tún wá àwa máa kó gbogbo wa báyìí àwa lọ bẹ màmá màmá máa gbọ́. Ah, ọlọ́wà jẹ́ kí màmá gbọ́. Ah, ìwọ ló ní nǹkan ọ̀rẹ́ mi. ìwọ eh, ah. bí bọ́ọ̀sù ṣe ń bá mi sọ̀rọ̀ gan-an àjẹjẹ àjẹjẹ fún mọ́mí. tí bọ̀sùn nìyẹn tí wàá ní ká ti lọ bẹ màmá kí màmá ti gbọ́ kó dẹ̀ dìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ. are you sure? kí yá dìyàwó bọ̀sùn kí yá dìyàwó bọ̀sùn me third media bridge jìnnà sí kò jìnnà sí kò kò sí kò tí mo fẹ́ máa jẹ láyé. tó bá ń rí omi inú plane mi pẹ̀lú ọ̀rẹ́ mi ẹ́ òun náà máa ní sùúrù mi ò máa ní sùúrù ẹ́ kí ló máa jẹ kí ló máa jẹ. <laughs> irọ́ ni irọ́ ló pa ṣé kájọ máa fasting lọ jẹ́ kí n máa fast torí ọ̀rọ̀ mi tó wà lẹ́yìn sódà kò máa ní ìdí fast. ọ̀rọ̀ kò ní jẹ́ ká wọlé jẹ́ ká wọlé. já wọlé lọ jàre ká lọ jíìsì. bẹ́ẹ̀kì bẹ́ẹ̀kì kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣẹlẹ̀ jẹ́ kọ̀rọ̀ mi ka ẹ̀ lára ọ̀rọ̀ yóò ka ẹ̀ lára mi ò mi ò láàbò ṣe ń fọwọ́ ọwọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mọ́ ọ̀rọ̀ yìí náà bá mi ṣe tinútinú ẹ̀ this is what I want oh understand mo love ọmọ yẹn gan mo fẹ́ fẹ́ ọmọ yẹn gidi mi ì bá ṣeré àbọ̀ mò ń sọ bẹ́ẹ̀ continuously mo fẹ́ bá mo fẹ́ fẹ́ gidi ni. oh take care serious now ẹ ò dẹ lọmọ yẹn ò tí ì máa rí oníkànṣe bóyá lẹ́nìkan kan tó ń fẹ́ bẹ́ẹ̀ tó wá ń dàgọ̀rọ̀ mi báyìí. ẹ mo ti bá a sọ̀rọ̀ mo ṣáà ń threaten threaten lórí ọ̀rọ̀ yìí bọ̀ nǹkan tó ń sọ fún mi náà ni pé kò lè work. ó ṣe máa ní kò lè work olóúnjẹ kò lè work náà ah, ó ṣe máa ní kò lè wọ òun máa ti ṣe wọ́n ah, ah, ó lẹ́nìkan kan tó ń fẹ́ síbì kankan. bọ́tà but ẹ ti marry now. Becky fìyẹn lẹ̀ mo ti marry gbogbo yẹn lẹ̀ ìyẹn ò di eléyìí lọ́wọ́. ẹ̀jẹ̀ ń sọ pé ẹ fẹ́ fẹ́ kò ń ṣe pé ẹ fẹ́. mo fẹ́ fẹ́ ni mo fẹ́ fẹ́ ni má wọ́n rí nà because mi ìfẹ́ ni tó máa tún gbé ọ̀rẹ́ mi tó máa gbé jù sílẹ̀. mi ì lè gbé jù sílẹ̀ mo fẹ́ kó o kọ́kàn ẹ balẹ̀ lórí pé èmi fẹ́ fẹ́ tí àbùkù kan bá wà lórí ọ̀rọ̀ ẹ̀ ò ní kó jẹ́ kí n mọ̀ ọ̀ tí ò bá ti sí bá mi ṣiṣẹ́ ẹ̀ jẹ́ kí n fẹ́ ẹ̀ ó lè gẹ́ pé mo fọmọ yẹn. sherry point tẹ̀sán sí yẹn gangan nǹkan ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí because hmm, Tihana ó jowú gan o ah ó jowú bíi ó jealous bíi mad ni ẹni tó bá róbìnrin pẹ̀lú yín báyìí ó lè yá yín jẹ ní tútù ah mi dẹ̀ fẹ́ problem fún yín ẹ̀yin dẹ̀ lélẹ̀ èèyàn tó calm ni so ah ok ọ̀rọ̀ yẹn máa ń dorí mi rú sometimes. o ti tán má jẹ́ kó rí ẹ̀ dàrú darling má jẹ́ kó rí ẹ̀ dàrú ìwọ náà gbọ́n sí ẹ̀ ó lè mí calm olóhùn máa ń jowó gan máa ń ṣe ó mọ̀ pé uh, dókítà náà ló máa ṣọkọ àbíkú gbẹ̀yìn náà má handle ẹ̀ má worry. you sure? i'm very sure there's something you know that's that makes me like i don't know me mi ò lè really pinpoint ẹ̀ but mo wà attached mọ́ ọmọ yẹn gan jọ̀ọ́ bá mi bá mi ṣiṣẹ́ ìjọ. Tiana. yes Tiana ẹ wọ́n wò pé <laughs> mm. ṣé Tiana ni o ó ní mo ṣe ń torí ẹ̀ lé ẹ káàkiri báyìí. Hmm? no problem. ṣe. màá ah, màá try màá ṣiṣẹ́ lórí ẹ̀ ah, mo ń jáde tẹ́lẹ̀ níbọ̀ bẹ́ẹ̀ ṣe pè mí yẹn báyìí. má jáde mọ́ jọ̀ọ́ tó lọ lọ́hùn jọ̀ọ́. má ṣiṣẹ́ hmm? lórí ẹ̀. má jáde mọ́ lọ ṣiṣẹ́ lórí ẹ̀ lálẹ́ yìí tó bá dé oh. dàárọ̀ la. Hmm? ẹ ṣáà ní kò ní sí problem ṣá. kò lè sí problem kankan I promise you that okay. okay.

àwọn atáṣà àwọn aláìjà náà àṣà ìgbàgbọ́ ayé wa ọmọ ilé ẹjọ́ ẹlẹ́ fara mi jàre mi lè wá kú. ọ̀rẹ́ mi jọ ń torí ìtọ́ lọ́hùn gbogbo ohun tó kó dé láti ibẹ̀ yẹn èmi ti àná yìí ni màá kọ́kọ́ mú tèmi bẹ́ẹ̀ wọ́n láwọn ọ̀rẹ́ kan èmi ní best friend yẹ o torí wọ́n gbọ́dọ̀ gbàlẹ̀ pé ẹ ọ̀rẹ́ ti àná kan ṣe é dè é kò yẹ sórí ọ̀rọ̀ ẹ̀rù tó san yẹn gangan ni problem tí wọ́n ń lẹ́sìn. kí ló dé. reason ni pé ṣọmọ mo need company tó lè bá mi kó àwọn ẹrù yẹn wọlé because àwọn company tó wà ń tà ń sìn ọ̀pọ̀lọpọ̀ ìmíì fún wọn náà ni wọ́n ìmíì báyìí ẹ ó lè ní eight months tí ó six months ẹrù ò tí ì dé ìyẹn gbogbo ló fún mi ní ìtú báyìí mo need company gidi tó lè bá mi kó ẹrù mi wọlé kíákíákíá. ó ti ẹ̀ bẹ́tà tó o lọ bẹ́ sọ́wọ́ four one nine ìyẹn ni ò ní dá o torí tó o bá lòdì kankan fún mi mi ní láìkẹ́ ẹ̀ bóyá ń ṣe big deal tó o ti ní tí àná lọ rẹ̀ à èmi kan ìlú yìí kan the whole universe Ma worry. mo ní wọn lọ́wọ́ mo ní company kan lọ́wọ́ tó jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ clear rẹ̀ nǹkan kan ò dẹ̀ ní miss another within two weeks three weeks ọmọ mi your goods are out mm-hmm. i'm telling you ah hey ó yẹ kó mọ̀ wọ́n flourish faith forwarder flourish faith forwarder. tó wà ní kẹjà. Oh, yíyáyíyáyíyá mo máa ń gbọ́ máa ń gbọ́ mo máa ń gbórúkọ rẹ̀ ó yẹ ìyá fún mi ní contact wọn. o tún ń kiri ah! kò tí ì mọ̀ ẹ́ lára naija mm. zero eight zero. zero eight zero. two seven seven. two seven seven. three six. three six. seven eight four. seven eight four. jẹ́ n tún pè fún ẹ dáadáa o. zero eight zero. two seven seven. three six. three six. seven eight four. seven eight four. o kọ́ dáadáa báyìí. o pe o pe o síbẹ̀. o ṣe ọ̀rẹ́ mi. ẹ ẹ ò ní problem. <laughs> tí a lọ ẹ ṣó wá rí iyọ̀ ọbẹ̀ ni wípé tún wá sọ fún wípé Sihana ló ní kò pé. ọ̀rẹ́ bí àníṣe ẹ̀kọ́ máa lo three days kó tó dé náà ìjà èmi ṣe. lọ́jọ́ my kitchen. kitchen eh, lọ fún ara rẹ̀ lọ́wọ́. ó ṣe bẹ́ẹ̀ sísá sókè náà fi sókè ọ̀rẹ́ mi ó ti tó pẹ̀lẹ́ eh? pẹ̀lẹ́. Ah ìwọ náà ló fa gbogbo problem tó wà lẹ́yìn ìwọ ló ah, fà hmm? ẹni ẹni ò lè dá ó mọ máa fa wàhálà mọ máa fa wàhálà káàkiri ẹwọ ẹnu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. mo sọ àṣìlè kan máa rí àṣìlè crying. ọ̀sùn ah! tó tọ́ máa rí o tún wá sí the same girl tí mo torí ẹ̀ bá jà the same girl tí mo torí ẹ̀ jà ní ilé tí mo torí ẹ̀ bá èmi tí a náà yẹn náà àyàwó àjẹ́ náà ọ̀sùn ìyá ìjà ní ọ̀sùn sí ìyá ìjà ah mo sọ ẹlẹ́dàá mi àjà fún ẹ àyà burúkú àjẹ́ ilé a máa jẹ́ títí ayérayé ni ah, oníṣòrí ilé ah. yé tọ́gbẹ́lá di ah, ọlọ́run ní jẹ́ tọ́gbẹ́lá bìrìjì yá <laughs> èmi ọmọ màá kiri sókè náà ẹ tábọ sọ fún ẹ ò gbọ́ gbogbo nǹkan tó kọ sí ẹ náà màá ló máa ti mọ wá ọdá sáàmì sí pé èèyàn máa ń ṣe jẹ́jẹ́ nípa wá sí lọkì màá mi sókè sókè ọ̀rẹ́ èmi náà màá kiri ọ̀rẹ́ mi <laughs> ọ̀rẹ́ mi náà màá kiri. Ọ̀rẹ́ mi ooo. Pẹ̀lú ọ̀rẹ́ mi sókè. Nǹkan olókùn wọn làwọn olówó tí mo sàyẹ̀wò. Rahimi bùkátà ló ní kẹ́ ẹ gbé bùkátà yín wá o owó ń bẹ ọlá ń bẹ tó máa fún yín tẹ́ ó fi gbọ́ bùkátà ayé yín ẹlẹ́yinjú àánú nira ìmì náwó náwó ní kì í ṣàhùn Rahimi bùkátà rèé o sinimá yìí gàlágà jù ó lè kú. lẹ́rẹ́ la wà ó ayé o ṣe ń ṣe gbogbo wa bí ẹni pa ṣe ayé wa ṣe wíyà. ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọ́pẹ́ Rahimi bùkátà odidi ìlú kan ni Rahimi ti ń gbọ́ bùkátà àwọn tẹ̀bí tara níbi tí àwọn kan ti ń ṣayé bí aláìsí. ẹ wò ó sinimá titun Rahimi bùkátà ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ ayé yìí ni ó ṣe pakasọ tó lẹ́ni tó fẹ̀fún tó lẹ́ni tó fún mọ́ Rahimi bùkátà. sọ o mọ̀ mi dáadáa tó kúrò nàìjíríà yìí o kò sí nǹkan tí mi ò lè báyọ̀ fa o wọ́n mẹ́yìn tí mo kọ́ fún ni. gbogbo ipò tẹ́dá bá wà láyé kó mọ dúpẹ́ tiẹ̀ ni bọ́ọ̀ bá ju èèyàn kan lọ èèyàn kan jù wọ́n náà lọ ni èyí mọ dúpẹ́ tiẹ̀ ni wọ́n fún ilé ó tàgbà tàbùwà tẹ́ẹ̀mọ̀ náà. àròjinlẹ̀ iṣẹ́ ọpọlọ tó gáyàtà ọláyẹmí jimoh yemkem ló pẹ̀dúsì ẹ̀ wá sí owó ìyá gáúsù ló dìrẹ́kìtì ẹ̀ starring bọ́lá lẹ́nina lówó nínú ọláyẹmí jimoh yemkem yínká kọ́dùrẹ̀ jamiu azeez bọ́sẹ̀ àrẹgbẹ́sọ̀la túndé usman okele àjọkẹ́ oníyè maruf ọláyíwọlá òjò àjàmbàdàn ọlámídé ọdúnládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ìlúwa ẹni bùkátà iṣẹ́ baba iṣẹ́ ni ó kọjá àfẹnuròyìn ẹjọ́ ó ti jáde go get your copy now. Come on,